ẹ kú dédé àsìkò yìí o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní tìlé tòko ọ̀dẹ̀ òdùnbí bóò ni agbègbè yín ti rí ṣáláàfíà lẹ́wà orúkọ tèmi ni olúwàgbémiga ọmọ babayẹmí mo kí yín káàbọ̀ sí ìkànnì yìí ìkànnì yìí la ó máa lò láti máa kọ́ra wa ní èdè yorùbá bí a ti mọ̀ kọ àti bí a ti mọ̀ ká ọ̀pọ̀ ọmọ yorùbá ni òkúkú lè kà á bẹ́ẹ̀ ni wọn ò sì lè kọ́ kì í ṣe èébù òun náà la ṣe wà níhìn yìí láti ran ara wa lọ́wọ́ ẹ máa gbọ́ ohun tí a ó máa fi ránṣẹ́ sí yín yìí ní ìṣẹ́jú ní ìṣẹ́jú ní òrèkóòrè ní gbogbo ìgbà tí a bá ti ń gbé wọn jáde yóò sì ràn yín lọ́wọ́ láti mọ bí a ti ń kọ àti bí a ti ń ka èdè Yorùbá láì ní wàhálà kankan nínú mo kí yín ẹ káàbọ̀ ná